وقوقته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان لا يوم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد والسلام عليكم ورحمة الله تعالى وبركاته إجابان تقوى إجابان عن نبي محمد صلى الله عليه وآله وسلم ibi ẹ̀bọ́ yẹn máa ń kí yìí ibi ẹ̀bọ́ yẹn máa ń ní yìí sọ̀kọ́ ń gbá gbádà àlàfà yìí ìdájí àsọ̀kọ́ náà kí ayé láyé kan ẹ̀kú báyẹn àlùbáríkà náà dan lokacin albarka mine koyan albarka da ya koyan albarka wannan su ko ibada na yi ji ta ta su kwan su kubaci Ekwene ekele ejilu negata esokwa ejilu yandonda na na imuna sokuga ido Allah subhanahu wa ta'ala ba za ituwo nya aliyan zane ne laifi lonkwan sokwana kida hakika a ta zaba ofi da gerenke وقال إن المجرمين في عذاب جهنم خالدون يعني اللي سقبنا إجليك سقنا على شد عذاب نجعل نما أما ذا سيبو عذاب ذا بكرينك فما ذا آتيا سقنا أعوذ بالله من الشيطان الرجيم

màdùn yọ̀gá da kékeré kekere ke ti ne tambar ya mafari na su ba ni, a tiye na bɔ wọ́n ne mataki ya mafari na su kola da yi su kowu wani tsaro na wuni su kwaki yọ̀gá wala yi basaro anahun wahun fihi mobile suit ẹnan nan ya gudu da anana anu a ji sauki ya ko ya banya a ji sauki ya ji mina ji ko ya banya wa hun bihi mukhlisu alina ma za ta biye nan nona a tura ka wana ba ile azaba na tsoci a fe lagun bayan lagun bayan na a tura ba ga àtọ̀sọ̀pọ̀ àbùn ya a arákàwọn nàbà àfẹ́gbà àìjẹ́gbó àsáwótí sáwótí sáwótí àdẹ̀tú ọ̀yà àgẹ́ ìgbìmínà gáàdá iná ẹ̀kọ́ ń dọ́ndẹ̀ náà pa ẹ̀rẹ́ ìlàgátẹ̀ ìjọ wọ́n gáàdà àwọn to kun dole na ko yage za ka ta yido wanda ga ga ta bo ga suna zai da ragi kini mu ta koi zinfi ga so e gina na ga su ma so kan ga ke sajo misali ne ki yawo so shi ga da na je da bene gini na fe wau wa ma huwa ina da yiwu da su minu ba ko a da gimi na za yi masu a an yi asu a ɗaka wani ba ga kai lugba da na shi aga yi ga kwalibi da a bada a cire a san wani a to wanda ya zo gan ìjẹ̀nà àdúgbò ìjẹ̀nà àdázó ìjẹ̀nà àdúgbòna ndị achị eki ama ya rẹ̀ kamina ìdá àtúntò pátánà sọ̀kọ́ àjí màláìka ìsirafil lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀kà fọ́ẹ́nsì ní kéèké annabi ga màláìka ìsirafil ga gbẹ̀kà fọ́ẹ́nsì ní kéèké yẹn dúdú na dúdú ráyè ta ike mọ́nà ga su ci mai ga su ga wani ga su yan toro ga su su kwace a ji sama ba sai dule ya shi ba ngo gbagan eleon ti na so ci ga su ga nan su kwai wa gan wule da na ga na kine faini elaya eso kuta ko baba soyo na elela chana wale go biawo kashi nyata àmọ́ ẹlẹgbẹ́rẹ́ ìdùbá ń a adẹ́rá yìí tòṣùpọ̀ àgá dúlé àṣìbà yẹnagá nìkíbẹ̀rá yìí nílé aga dúró da mana kyan sòpọ̀ àkéjì daga lima nínú ìmọ̀lùkùrì yẹn zíwú múlẹ̀kì yìí náà sòpọ̀ àkéjì àlùmọ́tì yà ṣìbà dé ayé nà ń jẹ bàdìrà ayé nà lè mọ̀tàkàfẹ́rẹ́ babu da nake ga ya yi wani dan babu da nake kuti kana dan babu da nake ga ajiya ga ajiya ya lugwa ga lugwa babu dan azuma dai so ko so aya ni o ti wa wo ndora kanga so ko aji malaika israfi ga so ke ka ko ne ba shi mun da na ndanda ke cikin ga su kuma izajin zulatin arzu izala wa akhrajatil arzu asqala ni do nga ya asqal ne kiyo en lu kina yi ki ko bona yi ga ke tiya yi ga yo zan don da ke tan wani ki kadaro annabi ga mu ba bare na sho mu fare mu ni muhammad ga kabbara kai ke tiya ni ato yanci tiyo mi gama kasu kuwa ya kiyama kuje fara mi gama kare dan na lo kuje fara ga mai sama ne da wadankin na wata kuma ba na wufanire sama na wanne yawai ci da lajiro da wufanire su kwa daidai da nan da ci ne ga mashau nan ba ga zantan da ci ne

so 1000 years na ga wadana nan a shiga ya shi bayi a fiyo nan times ya 1000 times 360 times 40 ogamiya 360 times 1000 waga wacce ki zo wato times ya nuga ya wana by 40 ya shi ba da wani ya kiyama ya are miliya ya yi jibo annabi a ne mai gidana mun shiga ya shafa asila kubara ya annabi mun shiga ya zuwa na annabi ga unga unga fata da ya kuti ya mai yayi na ga annabi zan da ya zuwa na ba su kusa kusa ko jiyo na amma ne muhammad ya ni fata da ya mai yayi mani gawa mu da annabi su kun ga annabi ba da alkhairi annabi ta ta ta kwara da shi da maso shi buga ya kuma sai ya su jira su kwara ya muhammad irfa rasa wata tuta a ciwoke yana wabe wa na wafari ga jiyo sallallahu alaihi wasallam kwaye ne bai wani wani ne a wakan ganin nafsi nafsi su kullum ne na da aljannan gudu a na kina yau za su hutu mazan ya bana suwa shigar ya kulle mure ya kini gum yau ma idin shani ne zandon do shekala na dalbi na an sun fi wa fayin zabaciya amma ban da yare annabi a ga ummati ummati ajiyo na suku ajiyo na suku ajiyo na suku wa ba sani ajiyo na suku ga annabi ke da mai biyar ga suku ga wajen arabuka wal malaku sofan sofa ogaro wace ayayin da kuka wani malaku soffa soffa da bana daga shugaban kasa ce mai soja shugaban kasa ce mai soja ko magan head of state ya america wace a shiga a ta kangi mai kwaye kawai ya rike gwamnati na rula a ca da ga soko toci don wuya fefe toci wuya na dafe ya malaika ya ali wuce a shi na tafi tafi kendo soja ya da ta a da ke shugaban kasa da ke kan ba su kwaje shani ta kiyaye sannan za a yi mutane sami za a zuwa aljanna wata kwai zuwa amma a ɗaya izanai ya bayawo fata da ana misi ibon wani dokwa so shiga wa ma amuru illa kalamhin bil basar ne ta dokwa amma ya ba jikin su ko kemi bi wani bayan da wuyo su ta ga kiyama da ana hankumi da ni da na na zuwa na da wọ́n jẹ́ ìwé náà lọ pàjìlá ó ṣe àbẹ́ tí wọ́n a èyí a pa ẹ́ tó ṣe lọ ayé bọ̀tẹ́rù ánú hún á pàtà á ti tọ́ ṣe àgbà èyí mi náà lọ náà fọ̀ǹdúrò àgbà bà kí èdè mi àgbà bọ̀ àmì ìlú náà dọ́rọ̀ náà gáàjì á jẹ́ náà àti ó la yẹn ní wọ́n bá lé náà. àdùngẹ́nà sọ́dún náà ìkó ìsìnkú àládé yìí ọ̀gá ìṣíkà bọ̀dọ̀ pẹ́yìn àzábò léyò annabi ga gunguza azaba na kashin su na da iboro da yi falaskiya yi amma waye mawole na ba wani oluka bari na annabi ga zoge mana kashin wuce wani wani bai a gundun da wato pepe arjina wa bida ka da kai kawo ga lutu aljanna ya ma fi biyu ẹ̀bọ́n ní ìdájà àlèsẹ́ náà tó kú ní àṣìlẹ̀ kí àfẹ́rẹ́ àti sọ́kọ́ di ara yóò máa dóòrò ẹ̀dá wá sọ́kọ́ ìdájà àbúrò àfẹ́rẹ́ àbàdà àwọn àbàdà lè sọ àfẹ́ àbàdà ní. sọ́kọ́ àlọ́gẹ́sẹ̀ yá yẹ kí ní àìsàn náà yìí mẹ́wàá lè ti kú ní ẹ̀ńdọ̀ tí o bẹ́ẹ̀ bá mi náà lè pa ẹ̀ náà mẹ́gà tí wọlé wà tí mi lè wọ́n gà tí wọlé à kici maka ko da da yin nan yanda ci ta tiya aljanna nan la ilaha na wadi ah, de wan do da no to da kuma ya ni ni ko ta a iga ga ci ne iga kuma le a shawara manye yi da boya do ba ngalan wa de cinwai da babu har ga igabe tumira wa mayi ani ga soko ga be yo nga yi ji guri na ga bayi ni be ban wa ji ayi ni malle ga yanda ki takti ali wannan nona ya wadana man ji ga ma ji kuskure eh takti ali jannan na amma ya ga tu ko ga tari ne e ga ya so ki ga wa ya dau wuji ya tabe e ga ga ga wuci zama ngo ke soko ga ila angi gidi yeti edana yiye tuje sa soko no esa imina wa la ga enda edo soko ile wa ya te soko a ga kiye ya ga ye wa ya ta soko soko a ga so mi ma ya da gidi ni a je mu de ni da a ga na soko ga shi ne E mana zandun wani nga ga dogu cewa ga shi funa wa ga ya fayin ya na wajen na waga kwa ga ba da a ta wala bai ci wani ba ni amma na da bai ji na ja la yi fataru anhum wa fata ya ha. sokwa beyi baba zaba bebe bebe ara so a daka wani ba kai sauki dare da ba bide layi tuye na rabe jina umarge ke ba wala wasu gaje ba nan wakana e ude sauki amma ude ke ba su kusa ibe ni su kuma wa ma zalamna walakin kanu an fusa an humus zalimin wazalamna imajadi na kwani ebe na wazee kwa kwa ah kila soko cha pata hayo kila soko ajitoki hayo kila soko za ajitoki nke soko za mazalamna imajadi na kwa walakin amade kanu wa mudhalimi atoda sida ne za a bana rayuwa na yaya ne fata na yaya bayani na ajiya fata na ajiya gargadi na jiya ya na jiya nyoya lafiya nyoya yi kubaba nyoya kuba kubaba nyoya yi nyoya na nyoya na nyoya na amma yin na jiga wato ke lagwa su ke ne ba eh na su koya wani wace ganin wasu ba in asba ma hukum gaura fa man yatikum bima in ma'i kaga dai ki ba su koyi nuwa na wani ku da nua na ti yi wɔ kɔnɔ ɔlɛ aga suza yi yi wo nua la awu ya ma le ba ye ba ya pe ŋun ti ŋun ti wa ŋun ti aku awo bɛbɛnte soko ti ba kɔ sɔŋɔ ye nuwɔ ye yi o ku o ti ba ti o le ba ye ba ti wa lɛ ti wa o le ba ye ba dɔw to yi de paata na o b'a lɔ ba na o lo soko a ta ta di jɛ o si ga wangin wani nuna to shi ga mazalam namu walakin kanu humul zalimi a su ga ibi na kuskiyar tata ya gwana makon namu an zimi na hatta na ba a tafiye sashula hijja za ba shanai ya tuci la tudu na najinna na najinna a dajiya gargajiya madada su kuka su يأخذ علينا ربكم قال إنكم ما في سور جمنا إذا جالي وشم على سكو نبانا هذا يا مالك يا وي خازن النار زمي بايننا ملايكة إينا جمنا يا تمدن آيو هذا يا مالك يا مالك نبانا ليقضي ربك علينا

amma ya gimi na ga loyi ne wa wa ya bu azaba ya aga ya ya mali ga ba ku azaba ta tanani e wa ku ko ko ye kwa kami na yi baba ga ce wa ku ko ko je kwa ni ngo je re ku ko ni kwa kwa kwa atwa bi ni mo twa e tiya a ci ga ليقضي علينا ربك malaika ji malaika mali ko to ke ron ube wa gayu mu ga yeji ki jo aga li yaqdi alaina rabbu to chiya we gayu ron layu ili ko da saba ne na ga da wuce na malaika da gani wani ne ke tuniyo ne ke kuma shekiyo a ga ya ku su da malaika ya One thousand years malaika jaza me mare go go 1000 kamtun da dallawe je mare 1000 years ugai kuini ne kiyam ne je ye banu ne kiyam e ko je ne ye ba ga ni ne su su ba yi ki bu ta da nu wai 3000 years ne kiyam to times 1000 màláìkà fúnfún àjàgà àfi ẹ̀ náà sámìnà màláìkà gábẹ́ ìjọba tí wọ́n àjá náà ẹgbẹ̀ náà wà kí ìjá náà tágán àgbẹ̀dà ẹ̀sẹ̀ ìjà kọ́ọ̀lá ìnákùn máa ń tó yẹ̀yà náà babu gaya sai bayar ya ciya ban da ta so shiga mala'ika a اسكتوا فيها ولا تقلموا ايسوسو بناء نندل على جماعة ملائكة ناو من دكي غيو نا ملائكة وانتو سكي عجا عذابنا سيو يوم نا ملائكة وانتو سكي عجا عذابنا واللي كاده جولي ملائكة ني اينيني اينيني زانا بولا لنا ولا تني لعبو لعبونا واللي كان دكي sama ga ku bai ga raja kan da ki sama kuwa ki wata da dora ciya nan bana bana malaika da dana na be yi walo pare e bona ta ta ni sama e be girmi di bana bana ile bina wani sama ni ga bo ile biya amma ta abu girgi di bo ile biya to ta ka ni sama ta girgi di wuce ilẹ̀ akóhùnbàtà tó sì fún àdá. àmọ́ ilé ìbànú ẹ̀kọ́ lóde lánàá èdè yìí màláìka ká kókun wá sí wẹ́lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ tó wá lù wọ́n ẹ̀bà ń tẹ̀sí rẹ̀ ló ń dùn wọ́n láyé sí ìyá ọ̀la jù náà. àti abẹ́ àti màláìka jìnnà rẹ̀ jìnnà òun tẹ́ ló ń rẹ̀ sọ́sọ́. ló ń pa ìlú àwọn èkó òkú náà. يا مالك ليقدر علينا ربك لما تؤتيوا لو كنتم بينكم قال انكم ماكثون ايه سوسو صعب ما ياتي بها jina ni kai ba la jina faɗin na yayya na muburimu a jina tare bi ne jiki wa wa makaru makran wa makarna makra e kitane bi ciwo ko jama yaki pẹ̀lú àdéhùn sínú ìtòsò jama yaki tare bi pẹ̀lú yàmúwánu agari ìṣàwòrò yẹn ìyá kúndé ayé ń tẹ̀sí àdébíà àdébíà أم أقوم أمرا فإنا مبرمون يا فنان يا إنتجاج شكرا أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديه يكتبون أم أن لئن نابن نبكشي ya sabo na kafin na yi ba zo ce ti shaura da hannun ɗaya faifa anna ce su ko lanar mawafin rau ya ga na je ga su soci wannan jawabin da ya zanen da ya fara hannun ɗaya daidai da yi wa a ga wani kafin na kai bata nan a zai mai yajin fa akwai bin shari gani da asuwar na abuwa ne ga na izanen mai bada ni lagari taki ebe na ike lagari ya da kwaya muhammadu ga awo mara sai da ku ga awo ma da tsayi e bana yando na ige jina na fi ti ya babo na so ko la ga amma iga be da kin san san mun wawa so ko ga amma ya na anna la nasma'u sirrahu wa najawahu e pa e pa gan ni so ko awo e ga na ga sana na aba na bala annabi agwake ga wancan ne wani e, ibana rasulu na tuci ladaihim a shi bara ne ya kutubuna e kayana yi gana da kira man katibi ya damuna mata faru mana adaman don da zai bi hafar bai da mala'ika na su kula kawai e kwado afirka tuwan wato afirka da yana waje wanji na malaika da ba afirka yana waje jiji na malaika da ba afirka su kuga su kuga na biyu gaga rasulu na tuciye yi ngai malaika yau ladayin ajiburabu ya kutubo na eka yana jejina wanda ga shi wasu idadiya kabo yiga tema kabo yiga lati bai wea woma tuti yujuba ma da ya wea arti ba ne ji shawara ya tuke zuwa ne a nake tina a shiga ala da ya daki kai ya ke gani ba bai ki so ku ga wo ga gari so ko ga a nake ga ga tuti ji da bayani rusuluna ladaihim yaktubu kayan to yanayin mamaki na mole so ta malaika iga ga kai suna dandan da yalo na to eri na da ya ci wa na ka tucin kawata a ta to gaba na yi wahalar suna to a da ya ala ya'lam man khalaqa huwa latiful khabir alimun bi zati sudur gaba wa da da ya yi kiyamo ya gwa ga dulaji kaza dulaji kaza an sai Allah ya lace wuyi ìdáná àdúgbò wa wọn òtún àti ìtúwàlé ìwà àtẹjọ mọ́jìmájì kan ní ẹ mà. àárín òtún àìdíwà lọ́gá ẹwà mmagánwọ̀ gángan nínú ọkùnà kìfàjúbọ ẹni ìyàwó ìlú ní gángan gbà á lànà ìyàwó tó di ń tara anan ya wani ko da zaka bici na wata lo e ba tamban ba na ji blue night red night e picnic ni kilo e no pay day e de islamic day na ka e de islamic day na adia na ma gaje na ciyaye ke jibe su kuna to ke ya gaje darba ga yi mucho azala manya yo lawazu ji islamic ji da wannan ala ne ko ranci jaji na jiya na ji magan wani da gina ga ila picnic a wace ciya wace gila arba ala ne ko azala wa ciyaye wa waye wani wai lura ana ebi ebi ebi ebi bubulu kuwa ya zane ya wani ebi da gina ya wani wai ki zane da shi ebi bubulu ku duku wani ebi dana kan da cewa ya zumu yawa fe fawa ya fe sa fe sa amma wani bai da tuna ciki wani gishiyar shari'a wani tunanin ya wasu cimawa lwala lwala ya bulani ìyàwó títí wà lọ aláàlú èjì òlẹ̀ àyàn àjọ. lẹ́yìn náà lànà táyì náà kú náà ó ti dé ìdí àrẹ. wọn náà ìsànàbí àgbà àdá aláàmú tẹ́lẹ̀ àṣẹ bó òkú. lẹ́yìn náà wọ́n kú náà ti dé ìdí àrẹ. na-aga agona lembana agaji etu etuobo nye baci edukuna ebe ne zane gigayi makwabci so ba gana ya ci aka ibada ji ya aka lele ya aka mawana eti ogo emi na alaji ba go kpata na eti ogo ega banga na ga ya so ko kpata ba go na eti ogo a ci aga ga o to di ga wajen àmọ́ yẹ fẹ́ bí ìyàwó lóṣù yẹ là á kígbe yẹ là á ké yẹ là á zu ìlà ìyàwó náà yẹ lo àyàfẹ́ ìbà àdúrà lọ́sọ̀ kó lọ́wọ́ oṣù ọdí ọdọ́gbọ́n ó jẹ́ lẹ́yìn àwọn mọ́kántó ya mọ́kántó ọmọ ẹ̀wà rí dáwọ̀ aṣọ ọlọ́mọkántó ó dé bùkátà rí dáwọ̀ ta a sì gáyàwó yọ ọ̀gá ló wà rí dáwọ̀ tó ṣe àyè f9 wato kwaye bana ina na na wacce jinu na e gina mana na ya mhm. e na gada wannan ne ruwa na gada wannan pede bai gina na shi baji da ya zaji ya kwanta da su yanayi da ya ce da yake gida na yanayi da ya gadan wala na yi na gada wani wari wa ce gawa ya contribute ya wala na shewa ga su bala na yi ke su koyi na ci duwe ya we wadda mini da na yi layi da wala wa nigeria wana wadda bomi tamo ima wala na ba shi ga gyara ne ga bawo daidai ko bawaya daidai ya tuwa lana bai bana na daga kendo ya gayi nan a shiga Allah ya ci ke yi ba ta ke ke na ku sai kendo ya ci na ku ya asala ya yo alawa a amma shi ma ya to kwa ya yi wa ya bane yin su yake za kirkiya ita na ya ya ne ita za kirkiya na mala su kuwa wa ba na ayana nupege nupege gani na kowa ya shi man na oyo nupege gani na kowa ya shi man da oyo nga ma gobi aja goya aja albarka amma wo ga ama ko mochea de kale talabo eba muda zongwa eba a oto da zo ko oto da zo ko ba gwa mo so e bu jani ga yo yin oto wa e wo kila alike soko kami na oto ya wo le gidana oto be kila alike soko so ti mi la lo en la ma ke kendu ina wo de zo ni ge gabo wumi ba iza jiga ke na da yawo na kala ba ku ta wa ga yawo ga da yawan da yawa ne yin mafa ba su yawo ba raba alijan na wadda ba raba yin na wadda kashi e bana lawa da ya da na alijan na wata wana e na wata wana wace ke kira wace وفي الأمر يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا على بيت يكتبون سوكوي كاين دور ما يجينا أنا أبو فاتا دوا سايدي نو سيسا وأشتاق مدامي كي أتاتي تبوا واجب ada da nake kuma gana amma da ne ya dafa mawa ta ci bawa da su ko ga annabi gaga in kana lir rahmani waladun fa ana awwalul abidin yando kafiri sai ga a ga su kudi ni samu zai ji su ko a ga da bisa zai ji su ko a ga usayi a ga kuba na ga alaga ba su ko don wani nuwa da ga malaika ya ga girlfriend ne su ko Allah shi kiyaye kafir bi hankali wanda ya ya in ba kana wa gauza wani da wani ga yi girlfriend and boyfriend da wato nan ga wani ya le wani su kwaye wa mali mara raika kaji ta kiwo da wani shiga da election laya nan wa mali haya ka a suke za a ji hannun lincar wanda su kwaya wa mali mara raika malaika ya wa maza a yi eh, ya yado ra na ga nabi ganga in kana lirrahman an da ke wura da ta da su kwaje na a shage e ki su kwajuna fa ana awwal al-abidin me ga zama fara na kafa su taya ibada a su kwaje fi wancan man da shi da in ka na kana lirrahman waladun a da ke gida ga da su gwana fa ana awwal al mai gai zama fari na ji ba da zana don da na daya ni rasu kwala ya ji hajji zanen ba da jami'in muhammadu sallallahu alaihi wasallam tun gai ga zasu kwa ta sagawa wazi mai sawa lo wa da ya lusa wa ji annabi na ya gana mu ma ji uzairu na gana ni wa lo wanda ke yi fasara ne a da da in waladun a da kuma za eh, soce sura ma na dukuna fa ana awwalul abidi me gai zama fari na ka ya daji da wuce me ga gwaji wuce ga eh ki su gwabo yogo amma su ko ke ya su ko ga subhana rabbis salam yóò ṣe àyà sókà hánà sọ̀kọ́ àyà sọ̀kọ́ àdìsá sẹ́yọ̀wá sọ̀kọ́ wá a àdégbè sọ̀kọ́ àyà ń sa ọ̀sọ́ yà sọ̀kọ́ ń gbọ̀nyàn ọ̀sọ́ náà sọ̀kọ́ àdégbè náà ọ̀sọ́ ká ṣiṣi ti gan wọ́n ti mọ̀ ẹ̀wọ́ pa ọ̀ká ṣiṣi ti gan ọ̀sọ́ àti ọ̀gá èjì gbòsọ̀kọ́ náà ká ṣiṣi èjì

yawa ga yara ke na ele magye ganga e kici ga baba tole da yare ji ta nga ku ni ga jama ku ni ya ci su yawa aga annabi Musa alayhi salam Musa can na ji ma fai ba za da su kwafe ba za da su kwafe gana kalimun layi su kwafe ga gajiwe a fai ba za da su kwafe ba za da su yawan haɓa ta nuta an ga mutan gana ungoyen na shi a gan su kwallaye wuce yake kwai nan mu ne ya galasa ungwa shi shi shi yi shi

ẹ̀nà ọ̀la àti ṣíṣe náà káìlé ilé ìdìbò wa ṣòkòrò ha ìdí <laughs> ọ̀rọ̀ ń tẹ̀sí àrùn ẹ̀ ìdìbò ẹ̀gbọ́n ẹ̀nà ọ̀la àti ṣíṣe náà ìdí ìlú là. olùdókè àgá mi lè fẹ́ ju kútùbà hasan bẹ̀rù bẹ́ẹ̀ lè fẹ́ bèè afẹ́ dàgbà kí a gúnmú ìgbàlẹ̀ bàná àlẹ́ mimbari ba fi kwa abu baba ara annabi bayan ya sura ta akwai na ga inna min auladikum wa inna min azwajikum wa inna min amwalikum wa auladikum fitna to lalle su kwa gaskiya ta e ji to a ji bi shi ne mi ta ne ji utu ba ba ne amma e ko ya din ne jo na ci na utu ba ba da ku ne so ko ga ji bi o ji na da ga ji waji ko to ki kashi eyi go soko na ọsẹ tí wọn lélẹ èyí tí ó dá soko dáhùn sí kí èkó jẹ ara soko dá àjẹjì dé pọ́ńdé tí wọ́n á pín in ní. wọ́n lè lànà yìí mọ́ nǹkan ọ̀sẹ̀ àyọ̀ náà wọ́n lè jẹ́ sẹ́yìn ayé èké náà kéyí bá a náà àbẹ́ yìí mọ́ ìyọ̀ ẹ́ wọ́n ti kí ọ màdìyàn náà wani liman ya da su kwadon da jannakan na kafinci ya su kwadon da wuce ya yi ne ƙungon na su kwa jirgina su kwadon su hana bilita ta da yawo na wa jirgina rabbin samawa su wal'ad ɗaya suna ya fata matakin hutu a banan wudu ta gini ubu jeji to so koga jeji mini zane ji kisa masu kinna ke guca jikini guga agwa ga fata na iri kike guca yo ta masu ki wa rabbul arshi na maki su ala arshi su sanna subhana amma ya fito wa keto wa daya to ya mai jiye da idanu ko jeje su kodin yau ma wannan su kwa ta lam yali wala yula eh, su ko ma ya anda mamawa nke ke na su ko ge da mana wa ran wa mu zan da ci a da ma bo da ban da da san gwa ne eh to so zan da ci ne jo su ko ci don wa mu na nga ge da ge ko na a da ma da na nga fa ti fa ga e mu la ya in na ji sata wasu ga cuyan gwani na su kwa ji na ya bol amfani ibo ya bol zaman lafiya ibo ya kan daya babban tene ba kami ne mamu da wani ya ga za a buru a ga ita ba mamu za ga daji ya ba daga yi a ga na ruwa na ruwa ba jama'a ruwa inda shi mun ka ci mun ga wajen

daga ta yadda ci ji wace zuwa kaji zakan da wace zai wace zuwa wa kai ba fadi ne da Kasi, bo kashi su kwaje da yi waya ma dina da yanki da ko a dina ce kan da ci ne daga wace ta ko wala ci wurin su kai na na yi man sai baba yi ba nan wuya su kwaje baba ya ci wani da kowane ne ne baba mu a shiga ne a shiga gwazo na nan shi wanda mini yanayi ya lawa su a ce su da su kuna su kwace ya gimma umarje inda umarje na umarje kiya wa ciyen zai na biyu wani cikin biyu wani lalau ramin yawan wadawa ko bice kwabo saboda فذرهم يكن ajugamu aliwa yahudu asa sakan waji ita al'amarin coci a sa sakan waji ita al'amarin obo wani labu a mata sotuwa ezozo ya zana na lafiya da ya zana su ko ga su ganye na nigeria ya kure na iku nigeria ya ji picnic yana je kubluti muti an sefiyon yana je la plate plate ya bulutun da ti gift ya doji a ga loyawa na loyawa ga wata this is the hottest one na ga yi na wannan ba ni fíìmù ba náà ẹ̀ náà rẹ̀ làlàáta bá táwọn lọ́wọ́ gbọ́dọ̀ náà jíjí na ó ṣe náà léèṣe de àdébìwọ́n náà ṣe náà annazir wal manzur ko inna to da mai cin lena to da nan lamini ya ga cin lena annabi ga ba sai gimi ne e sai zo zo ke ci jo so ko ga annabi ju ga yo e sai zo zo na wa wa mu be shi shaju wa nasiya ki haki ne ba da sakin bono ki haki ne mutu da sakin bono ki haki ne gimi jijino tí a ti na na jiga wa jiga wa bana na jiga su kwa ji wa ya ti a wannan wa yalo na wọn ji wuro na ya da zana e wannan ya goba na ya ji ya wuce na wa za talaka e ya kito a nire e wannan ya goba na ya ji ya wuce kina wa za talaka ya kito a nire a jinda ce wato wacce wacce adịghị mbechi ebe knockout knockout ga-asọ ya nke bido nga na nwetị dị ala ụma enwechipụ ihe alụghị taka na-esi n'ime sukwubaghị ama enwechipụla ndondo feoshebiri wallahi tallahi a shigo ilo hari ta goma taga a shigo ilo hari a to eh gaza gwani ndaba wani boto a gaza da ta ci a gaza har da yayi wallahi zan doro ci a kula na da to shanwa to la na tun no ci knockout wujia da sana shi ke kuma pow ewe ni uchi na ce da hana na kanda da 50,000 ẹni wọn ti n'akyi na ama kyerɛ wọn ti wọn ga buo de yi hyɛnhyɛ so ata kɔbɔ n'ata lala ata ti yɛn hyɛnhyɛ ata ɔbɔ etu so na na na na musamman lokacin da shiga ya bayan da shi gake na su kwaci yana ba ni ga kule ya kiyama ilin da soja ya mai kashe kafan su kuce da cikin fiye su kucin ba nun gada mu a ga awa amaji magwana lalawo ìràyè ti bí dáàbọ̀ ẹ̀wọ́n na bàyẹ̀ ó ti gẹ́ẹ̀kì pátá lọ́wọ́ jẹ́ náà àti tẹ́gùn ló fọ́n rẹ̀ ẹgbà ní kí èsì ẹgbà ọgbọ́ ìlọ́ngbà jẹ́ ọgbà àjẹ́gbẹ̀dẹ̀ ara kútàkún ní kútù bá ní gan ilé ẹ̀nà wọn yẹ jíná ayà àti ayà alhamdulillah yàdájí àkókò ẹgbẹ̀bẹ̀tọ́ wọ́n jẹ́ jà àjẹ́wọ̀ lábẹ̀gbẹ̀mù tí wọ́n gẹ́gẹ́ gan ọjọ́ jẹ́ àti àwọn làádọ́ kòmìtì bò wọ́n tí ètò gòdó. àwọn tó ti lẹ́mí ni wọ́n mú wọn á bí àtàkì mọ́tíláṣí tọ̀ ìgbà aládé bá a ní yẹ́mi ìgbà àlùkúta ìgbà àbẹ́tẹ̀ wọn àti àtàwọn àṣìṣì tẹ́nà ọmọ lámì tó àgbà pátá ìdúgbò pa àlùkúta wọn dẹ̀kún láàzọ à ọmọ gbà á wọn ká mi á lé orí àgọ́ ilé àpòdàrí bìtì náà. ne na makarantar mu fa wuce ya kira ne sai ke eh ba na iga da sun wani wuce wutan zada a ran so a jawa wuta bai suna rayu ne da yawa yi ta guba na wa mutane a wutan shiga wuta ti di wo de ke nuga ajina di amma wallahu la yadi la kawo zalim ko wa ba kai da roman yau ga ya zagi da lokacin na ba ni so ko dole la ga na waje a a da ga a shi kafa bukuni ni la ya yi da walawari tsani madan ba tin wallahi tallahi yawon lalon wajen tun ikin nan wai mani yau sai su kwan wacce ga can da ba yi wuce gaje lada na wajen da lami lafiya tsakanin da su ko su ga lada jima can duka jini wacce ta ware amma wa yi biya opportunity ne da su a ji lada amma yin wuce ya ji yau a gunkun deserve kwamiti da zuciya nuga lolo da yi ha egundici nuga lolo da yi ha egundici ẹ̀pamọ́ lóye à sọpọ́ ìdí ẹ̀bú wọn náà jí nínú ọlá ìdẹ ìgbẹ̀rá ìlú káṣà mùsùlùmí yẹ ẹnà ilé àdí kápá lóye rẹ̀ àmọ́ ẹgbẹ́ nù ìgbẹ̀rá yìí sọpọ́ mọ́tò ráyọ̀ ní oṣù àwọn àṣọ à wòtó bí àṣọ ṣùgbọ́n gbẹ̀rẹ̀ àjì àjì náà yẹ mílíọ̀nù wani adọ fóòmù kọ́ọ̀sì náà wani adọ fóòmù kọ́ọ̀sì náà fóòmù gómìnà tí a ládi gbòdùkú gbòdùkú di aláyàdá owó náà dọ́ọ̀rọ̀ náà lọ́wọ́ mú de fóòmù náà ṣe hundred thousand one twenty one fifty fóòmù yẹn ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àgbègbè òṣèlú alẹ́ lè dé ìbẹ̀sí yó ọ̀lá àdéká káńsìlà rẹ̀. fóòmù òyìnbó fóòmù òyìnbó aláwọ̀ bọ̀ ẹ̀wù mọ́ ẹni fóòmù àgán fóòmù ọmọ ìdìbò ọba dá káńsìlì ọ̀sẹ̀ lè jẹ àyè ọba kó èkó à ẹnna mọ náà ẹ̀sìn àwọn ọ̀dà àná ń jìgà àyà àwọn láyà ẹ̀wù jà ẹ̀bẹ̀ náà tó mọ́ ìwé títà àjà ń bọ̀ ìdìbò mọ́ tó mọ́ káyọ̀ bọ̀ dábàá tẹ̀lé aduwa na mai bayawa na wata je sana na yana mai yawa na wadda lafo ma aji ku bayan jan su mun hmm. a kiye yawo amma layu ba madafu wawan an bai a so jaje ba ga ma yake kowa da to sana ce yake sinan zai ci da bayawa ma ji na ma kawai lalata eh, ya kwa ewu na da akwai na ta jikin wata wakon kwanishin ayédèjúwa pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àpò yìí nílò five thousand hour sanitary well àmàlà káàrà lẹ́yìn ìlú ọ̀gbọ́n àti ọ̀rọ̀ ìlú ọ̀gbọ́n lé ẹ̀kúta sí á ìdí olùdíje ti máa rẹ̀ yóò lè ti gbà ọ́. Tàbí ìṣèlú ìlà àjínú, àgbà àjìyà, mo ń ṣe àgbà kàrà sáà lẹ́yìn lọ́wọ́ àjídé èmi ẹgbẹ́ lórí fúnbọ́n àtẹ́ta àmàtẹ́ta ìdẹ́gbà àti ìdẹ́gbà láti òṣèlú à wọ́n ní tó kàrà àti ìdẹ́ yìí wọ́n ní bùkátà ìyá ẹjọ́ ìjìnlẹ̀ yàwó ni àmọ́ ẹgbọ́n wa ti fọ́ ayẹ̀ tó ń ta ilé yìí náà àti káyọ̀ lẹ́dàá ndẹ́ra jìnnà ẹ̀wọ́ ọ̀dà láti láti wọ́n ìtòkó sọ̀kọ́ ẹ̀ra ọdún tí ń tẹ̀ mọ́ kọ́ àkọ́wọ́ ẹ̀ títẹ̀ mọ́ kọ́ ìjìgá ẹ̀rẹ̀ tí ń lò sí ẹ̀mọ̀ dáàbì ẹ̀fọ́ sì á máa tó àjẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ àláyé wọn tún bá ọ̀dà ń bá wọn tún. ẹ̀là ìṣẹ́wọ́n tó kó kí á gbọ́lá ayé tààlú nà náà bá ilé àbá ìfọ̀tọ́ pẹ̀pẹ̀ ẹni náà máa ẹ̀dà máa akẹ́kọ̀ọ́ ayé náà bá náà máa àsọ̀kọ́ ìwé ṣùgbọ́ yìí ẹgbẹ́ náà ti bẹ̀rẹ̀ tó iye òkú kára òjò bá ìlànà jíjì lórí wa. máa ń fi èèpọ̀ yẹn ní ẹ̀yìn ńlọ́gbà olóògbà ńlẹ̀ sí máa yàwó yìí ní ilé tó báyà màmá yẹn ti nù àjẹ́ ń sàlẹ̀ ńlá àjẹ́ àwọn ayé àjẹ́ àjẹ́ àjẹ́ ìjì ala ìṣèkà bàláì wọn kú ala ìyá ìwọn kú ala ìka bàláì wọn kú. lọ́jọ́ tó di mọ́tò yìí tó ti kọ́ wá náà ìkọ́tọ̀ wọ́n yẹ kí alọ́mọ́síláṣí ọmọ ìdí yẹn tó yẹ ká sàmọ́ ẹgbẹ́ wa ní bí ẹni eré ti ń tẹ gbogbo ẹbí ìgbẹ́ ti ń tẹ ọ́ àjà nǹkan mọ̀ ìṣòro mọ́síláṣí. baya gwada nan kudi na wani na alaji ba na alakwa na kwata ya don lalai na wasu a shari kafin na wujina a bira sanda shi na alaɗa ya sun shi kafa da alayi wani alawuya so ejidiyar kira ya zuma ya mana mutum ejidiyar ta ta gowa ga zai kusa ba wani Kwaisir malada, kayan gwada tsara zai mana ga kuna zai kashi, yaba da yadda cikwa waye la. A shaman ba nuku ba za a ne, ke su da yi gobe ala yi. Ɗin yawon ya ce ba, ìgbàgbọ́ náà lálẹ́ òjì lálẹ́ àgbàdo nǹkan mú yín. wọ́n ti kú káwọn akẹ́kọ̀ọ́ rà á ẹbí náà wọ́n yóò fẹ́ náà wọ́n tẹ́tẹ́ fún náà ní ìgbà wọn. ìyára ló wà yányá ìlú àwọn ọlọ́yẹ̀ ìjọ fún bá dáná ló wà yányá. wọ́n máa yọ fún ẹ̀rọ tó ti والوحاية يقود الثمرة للزمن ويلعب وما تجده ابدو يجب لنا الله يجب القرآن لا ما وصل الشباب يجب يجب وصل الثمرة وصل لو تمثيل يتعلم الثمرة طبعا وتعلم الثمرة anche più ma io intorno alla paese la Sicilia non faccio un po' bene magari è stata da loro io non penso io un fibo né penso io un fibo né non sarà un fibo né un po' io un e la un a ciò a ciò davanti la gente non un qua kódà ní náà fìlà hankali na lansa cristiano a da lokacin wuce wala ya ji a shirya wani wani ke ji ana jan na musai promotion na an soki laya laifin su ko cikin wani gbagba wato ila ginare ila za ji bata àṣàdà wọn tí wọn lé ẹsẹ bá yìí bó wọn jí bá lọ wọn máa jí kẹsẹ bá yẹn gbọnà ẹkún yẹn tí àwọn ẹwà bá wà gẹdẹ ńlá wọn yìí tẹsí tẹsí wọn yẹn jíjí gbá wọn yìí jíjí gbá ní ẹsẹ sọrọ yẹn. zànà mo jí bàtà ní bí àgbẹ̀fọ́ tún lè. mọ̀nà gbá ni wọn yìí tẹsí tẹsí wọn. mo dé ibi àmì rà ẹni wà á dín nílà yìí gbọ́dọ̀ ẹ̀sùn wà yìí gbọmọ lọ́dún àpá ẹ̀ mo fẹ́ láì dúró àwọ̀ ọ̀rẹ́ wọn kò sọ̀kọ́ à wọ́n yóò tó tó á ń láyọ̀ ní na àtọ̀káì sọ̀kọ́ padà yìí kata wallahi wallahi kendo ni ma ya rayu na ci ba azaba na su kwa je na yi ni ma na su kwa je yi na nan uba ba bare amma yi fi shi ne za a ya san ade inda ci ba ni an sa ci gaba ya install no is the application babu la da go na ga ga da na kawa ci tsirara ba sai ci to ba ji da ga yi su ba ni e eh, laji barna an da zananiwa amma a kai cilo shi ne wa ke yabu mu ya ke yabu yanzu da sai su ke yawo madada shi na la ila illallah kai su ko da ku kiyaye kan dole ne da ne ga tunani yin galibi wacce itacen a mai girgiwa mana ba amma yanin tsajina majiyawo kundin cewa lajewa application sun yi wasu gara sha ba sha ba sha ba ba kewun kewun ba yi wa ya kwaya ba an ce an zaune lo an ce an zaune lo àwọn ìtijọ́ yìí ti ìjọ ọkọ̀rọ̀ àṣà ìlà ọkùn yóò mọ̀ ọmọ ìlàjú yóò àjò anẹ́bì tó ga mọ́ àtàṣàgàn àyà àtàṣẹ́jọ́ àrídẹ̀ kámínà àjíyí yí àdùnkúndé tó ọdún lẹ́yìn السماء إله وفي الأرض إله فيش إننا يجيع ودانا النبي محمد نبي إتنا إله في السماء إتنا جبوتا وبرج ذا وان وين لو في السماء إذا السماء إيه ملائكة زوانجي وين دور واي نوي أكتب هذا السماء ناوي an da ke kwanna ba gbogbo ga ilawo bai suna ke bautaya yi suna wuka gwayin dandana bai suna ya bayan toro na sama a shiga wasu an da ila to cinnai padana na su kunshi gbogbo ga yin gbogbo gbogbo yawon yawon yan danda afo ba shiga ya layin danda afo ba sha ya za a ga wa waga aci wa aci shi su ẹ̀gá àgbà ọ̀gá alúgbà wà alúgbà ṣẹ́sọ̀kọ́ ajiye zantan da zai jingo da yin soko yana zaun da ya wai a da ke ọba ajiye alúgbà yana zantan da maza ya jingo da yin soko ta na zaun da ya soko wai a da ma'ana da ta etu oke owugba yin layi layi la ẹ̀fà òjì ó ní wàá sọ̀kọ́ àmọ́ ọ̀rọ̀ ma ọ̀gá wàá sọ̀kọ́ mọ̀ ọ̀tá ile wajo wani wasu kwa mutigo ya so ga wasu kuma wata ne tu wani su kowa a shiga man wajo wani wasu kwa mutigo ya ga wasu kuma wata ne tu wani su kowa bana man yi fi kin koyi na e ji makanta da lami latuwa da ya bonci lami latuwa ya ya bonci ina zo bara fi respect ya mai wa mara ya zo wa don jira ba mai wa amma a man ga gaji ko man ya ji wa maki da yana wa ji da ya ta kala da tuma kada ya fuski ana da gudu ne in tabarra allazina tubi'u min allazina taba'u ورعوا العذاب وتقطعت بهم الأسباب ما هو كوكا دراعي وما يجي على الأمشون awupai ra'ayin na muke da kada ma wallahu wa action a zanna kullu da yana ne gobe da ana magayya amfani na ya biye da ginon duk idan wuce ba wace wani mini ji shaka mun ba ka sauya da shi ka su ga mun gan gan wanda ya gan gobe ki jan ga masala da babbuni na lawan adina misala kuni manyan waya daga anana a gado da abin ko ce ki makanta ni ko ga masala ya mafari wani kiyar da ba kwasun bo e fi gidango magana da hujja ama yi ba mu lawuju be mu yi nuwa na ayo sɛm gya hyehyɛ ba nkyɛn wɔn si bata da bɔ mmaa lo gya ɛn da ma gya gya si gya mɛ eto no yam wɔn mmeke ga gyima na wɔyɛ tititi kashi nga wallahi tallahi la ilaha illa illa huwa wuju be ya ayo ji sunan do ba wọ́n yẹ ìdí àwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀dí táwọn ẹ̀tí tẹ̀wọ́n sọ wọ́n ẹ̀kú rà á ní ìgbẹ́wọ́dọ́ dídá àwọn ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ní ẹ̀bàṣí kó yẹn túbú wọ́yọ́ kó yàwó jú wọ́yọ́ lọ́dọ́ ní èjìká túbú wà ájá àgbẹ̀mì náà lọ́gbà tó náà ṣípẹ̀ tí ó kú ojú ọjọ́gẹ́ náà ní ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n ẹ̀gá ṣan ògbẹ́lá ń dókítà náà wọ́n ẹ̀wú wọ́n á yẹ pé wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ wọ́n ọ̀bọ àwọn máa mọ́làkẹ́ àìmọ̀ọ́nù kò mọ́là wọ́n lè ṣètàn àwọn ìyá ni ṣètàn àwọn ìyá ni yẹn ní pé tó dáárín náà ṣètàn yìí láwọn òjò káàkiri. ní ẹ̀ka tí mọ́tàlá ẹ̀ jùmọ̀ wọ́n lè jùmọ̀ tóra àti jùmọ̀ ìzà tóra lọ́wọ́ ẹ̀lọ́nà bí lọ pátá kafira ya so wọn fún àgbà sallah bida pata bangare pata na ti bida wọn kafira ne méjì ọba zuru da afọ lè kí mọ́gbẹ̀rẹ̀ kìí ṣe ọ̀ṣùpá lókàtí kúta àwọn òṣìṣẹ́ lọ. Ìmọ̀lẹ́lá àti wọ́n á lokacin mafarin wasu baji ya ci gogu bai gabe ko ya fi ni wazuru bai asori kuke ba magari gaji ma yi shaji wọn fani da wọn fondoro yana waje yadda a a mai yi ufejo yi ufejo man a ka to jamu bai na salatai ne na waje jidanana fondoro ga anabi luji tufe jan nga kawa izu ni anabi de jiyan wa je ojiyan fondoro don wani gana me gwa gare e gana ogada a na eme alo zuma ya mi ruyire nga wallahi mi lawun yi nga ya mi nan bu fe bi mi fe gwa mi fe na nan ma susun be ya ga umaru yusufu ya gagan rawa karmu kala salamu alaikum ya ta je bana wala wa mi kafiri bo an ana mi hada gumbe zana mi je bana wala wa mi musulunci ba da kafin ci an ga ya karmu kala mi ga mi wayle ba ni mashinin bo akarmu mi ga ba ni obe ba ni ko wa bia ilawun ewu be ba ni ko mo be ba na ga bebe mo nuna biyan ife gaji makaranta na ga abu ya baya ce cike bebe na meri waza eni me ke gaza wọn cutu dọbu yan yana iga igana a ya cabe ibe zuwa ne fokuki na wabe samin babu ne ga famon ma laifi gini fa min fa min fa min fa ni mi dai matsala jibe wani na jimi wo gawa ya jina ne mai cinwa cile kendo na mai cin gwanda damin na lena kendo ide gwambo tuwo laje ndo an ga mai cinwa letu bana kawo ga ya to alikalan ne ga wani ne ga gabe wani ya mafari wuce mai wani kwamiti ga fata ebe na rukun ne islamu gutun yo eza magagwadannin doro za mu ci wuzuri da bombe su kwai azun a gawa ya giyo ya ki bambo babu yan dorura wai da bata wai loja wujira yadda ci dabuwa wadda a giyo ga e ya duro kando ci mamaye wujika tun a ce ya zaman ke ẹba ilimi ọ bẹ̀mí ewu jọwọ́ àdísí ní ọdá lábẹ́ náà àdísí ní sí à yẹ́zà náà bátàn wọ́n ti gíyàn wọ́n ti fí àti dàdápù tí dàgẹ̀yàn níbi gan wọ́n yà bátàn wọ́n jẹ́ gí wọ́n máa fí anẹ́bì ti gẹ́ sọ́kọ́ yọ ọjọ́ sọ́kọ́ mọ̀ yọ fíhàn la wọ́n ti gá ìwú jáwọ́ yọ gẹ́ kí pàbẹ̀ nì sí mgbe ee ba agaga bụ mutum nke de wujo ebe na lita da ci dabo na gba aji nisiya ne logo ga amdan lita da ci aji nisiya ne ga ba logo wi amdan wo chika so ngala mu ci belle ga ga <laughs> nisiya e nu babo wo chika wo ga shehu wani wa yaje mai ni na dai amma yana mai wagan lankali wanda larabcio kalman don da ma na gubu diyo a da lugatan a da istilaha a na kici sai shi ne a mai a da wọ́n máa làwọn bàbá amáyé òyò wọ́n láyé lóga ọjọ́ pọ́tẹ́rọ ọ̀yà ìtìlá ọmọ láyé ìtìlá ọjọ́ pọ́tẹ́rọ ọ̀yà lóga ọ̀gá lò ó. lákàrú kàlá òun ló mọ̀nà nígbà yàrá tuntun yẹn mọ̀nà. ọ̀dọ̀ ìlànà àwọn èèyàn ti ṣe. bẹ́ẹ̀ ní ṣáàlà àwọn ìyá ọmọ ìyàwó ti di pẹ́ndì ìyàwó ti di kìlìlì rẹ̀. yẹ́n bàtí mi tí èrò dé àgọ́ ọ̀gbẹ́ ìgbàgbé ń bẹ̀rẹ̀ lọ́gàdàn wáyé máa ń bo òwú kàtúnà ẹ̀ ń tún kí o kó ìyàwó kí o gani a galla ne a yau ya daya ci da yi zagi zagi wani shi da ana daya shi ne bane zane ne wakan na da yi na turki na shi wai ya shi da yi na gan Allah ne gudu a yi abu gana da ke wani za a wajen zafi ya bilantore gama kan kalla ne yin gwanajina

da ake ciki ya yi saci jimma ya ga fata a ga wailwa bai da kan kallon wailwa ti john kan ka fita eh, fata wadda bani shigowa ya bayani fata a bani wato shi da ana shigowa wato daga fita da ke wanda ci da ga wallahi shigowa wadda bai kama tsala na jiye bala shigo ba ni da musulunci ga tabbatar nyɛna kawo soba na awoɔ na a soba na aga wɔn mu no fatia so ehi a wɔyɛ a kema wɔn ayɛ dɛ wɔn bɔɔ ta alo alijan na da wɔn tell me a mɛ bu wɔ gyina da yɛ bɛ kiri ama ato bi da kiri paata ta alo na wɔyɛ bu da alijan na proud wɔn ayɛ a wɔyɛ kashi ɛba wɔn ayɛ o nkuru bi fada. including your mother, including your, your brothers, may glory. A ga da da nan wani shida na sa zuwa jinnu, to yi fata da nan, wani wa sai mafaka shi wanye mai, na wanye mai ba, wa sai mafa mana. A jini juma na so a gato, goma otu, ó ti dé wọn àgbẹ̀dà tó gbé fún wọn ní yorùbá bẹ́ẹ̀ lé gẹ́gẹ́ mọ́nà lọ́wọ́ àyàlẹ́ yana wayar da shi da ana ajiji ma na walo na e ko yi ni mo wayar da mu masu da soko juma asibe da asibe e yayi e lua ìrẹ́pẹ̀ ní wàá lè dún máa ń dúró ìrẹ́pẹ̀ ìyá àwọn náà táyé lórí àmì. wọ́n ti àyẹ̀mọ́ ìjìnlẹ̀ tọ̀ ó sì rí wọn dà ìjà àti àyẹ̀ zàn fàrọ̀ ó sì rí àdàn ìjà àti àdàn ó sì rí àdàn làwọn ẹ̀ gàgà ayọ̀ tó múlẹ̀ ìṣọ́ nǹkan kẹ̀ àwọn kan kàlà ìtìjú máa wo. gangan wajen goya talafin da gwamnatin mali da tezina ga imam maliki kaza kaza ne da a'a na yake ne ke ga dalolin a da littafin da shi na katare imamu maliki na yana lawan yajin maya na kot da ba ga musulmi mota sai layi ne ya gba mi za ka gami sun bowa ga ko zamanin sun a magba sana majalita sinna na wuce da waje ga zo ka wajen kan wuce da ka ugba wuce ga gani akan kallon kuma ke dan da gwan ga inda na wadani ne wala shi kafa wani gala ya shaitan ya ce ko bai wance giwa amfani jama'a su ga da wani na wuce ya nan zan ga ci a giwa ko da yawa na waga ci wani zan ga ci giwa ko da yawa amfani da mana amma na wadanin yawan isolate shi kafa ne wani shaitan ya je rogo kana masala na wace biyar ce wace ji shakka da hana wadda kuma kutan ba an ga maliki da juma'a kilo juwa ma maliki ga wula juma'a e bana wuje ba sai su da ilbau wamma ya su da nan waya ku karanya su ko da ya da wangina wọn maga daju ma wọn hudu pala anyi da shi dai min dan ya lulanji dan ya lulanji lori ala na shi shugaban nan amma wa ke fa kusa wa jaje na wa ganna ga ya ga ya ko ya dula da ga maliki ya sayo un da juma ya mu lori ala da bele ne amma da yin un da juma dora ka su na confirmation ya un da juma dora ya wani shi dike ne wa juma nazari yan jamu bayan salatai na raka a yi wuce na wajen ra'ayi shiya ga wudiya ko ya ra'ayi mana ga ra'ayi shiya na yin musulmiya ya bane lokaci sallah ga da wani na maje dade a ji su ba kayan a ji zuru da su yi kayan a ji magana da ke kayan gaskiya hadisi da dabo muslimu inda ila ne buwo na ni amma yana yi damuwan baro na gan nga waye ki fontoro kan zuwa yana waye na dauna bai na na diga ci ni ga ji kawai su ne wajen waye suna yi ko magana kada ka la ku fi rasulullahi uswatu hasan so da ki aci nan wanda ga sha na diga ga ga ya ji doku ko ya ni ga to amma ngayin na kawai ga dabo mutawa tirat na shi be to ki wani ji lokaci gutuna kici da ku ga a ji sai kici da ku ga na wani ji lokaci gutuna ga na wani ji lokaci gutan na ne ga to mo to to da dula uzire to na aga ne be jina imamu usaiminu ji fatar ga dula uzirin malumin ladaikum anabe ku sallake ba wani ji da ya na soya kyana amma wuce na mutu da ake wani wuce wannan joka na ce ke sani mawaran da yaran dundwa na zuwa da asirin kuke ba kuma mai dewe wuce da na rafi gani na gani ji shigara na jana na zuwa da asirin kuke ba ni ga yaya gani kuke ni na so mu da ce lawo eh amma yana da daban za'a yana mai wannan ce ciwo video ni ga wala da ciwo ciwo ci ba ma ke ciwo video wai sallah gushi amma wala da mai wajaji ma wuci da ya sallah gushi mu da gutan na da wata yana yi ga naki da yana ga nan kuma ga gaza ne ya ji lokaci gutu na dabo dia yau wannan da ya ko Umar ki ci sa ni non amma da yi ne ta su yattabi'una illa illa zuwa tunanin su ya kuta hankali ne so wakata da shi manna wasu lagarai na wani ji da ana ci zuwa wasu wajika a ti ga manyi fi ba shi lagajin fatawa wa majiyar duniya galla ne tuma wuce magaya ebona kasu ajiyanya maga imam maliki ra'ayi dabo wakir ne shafi na shafi dabo wakir bi ambali ambali wakir bi na amma wuci ga amma zai ba ni shi daga nan wuci ba su gobe jana wanda bai ga wuci wa maja ayo wuce ngawanya yanya dole wajen anabi kashe zuwa yawai yana wato ya gana imman waji daidai ko waji kuskure ko amma waga yin mu ta yi da kokar gici waga aji ne waga aji daidai a yawon lada guba kawai ji daidai a yawon lada ni e ko ci gana ndo waje yo ne ya ci ga lamman yau e, da so kuma ya ku dunga yanayi gangara kungiya fata ne no sanagari kishi hanyar lamu ko kungiya ji cikin babon nan izo karo da nuta yi kungiyan da cha na waga da ni je da duniya wato kawai maje na saban da man wajen anabi da ji ma na da nan a shi yanki cin da gini da suna da gogo gogo amma nan nan muke lauro wa da wace manyan amma zane koyi zai ciyar ka shi ne yi nan ji manyan wuya ya da wajen balungazana wanja chiboyo alladhina yastami'una qawlan fayattabi'una ahsana kwali kaze kimbabu anashiga ajiya wa gungunya eh nimekuwa minga huchi totula tula chaula chai fatwa wao wao injili ndio ndio dadara ina je dadara ina uchi maganya kan doron ma challenge zana ko wa wa ta da kiya da na areji ga jiri tuwe jiri tuwe su kwa jiri tuwe na ga da duida da ba cibo da ba na mara idan ne zai yi kuma da ci da dole ne wanda to wanda ne ji wa maka wajen wata ma da wanda cin ne wai ji daga a ta ifi mana asopɔn amɛyɛ wɔ lati asopɔn n'azɔ tɔ fɛ wɔ du ata gaskiya yi wa esi bolo ma mɔmɔ yɛ lati kusukuru yɛ ma ta yi wa sopɔ mɛ ŋɔ yɛ amama yɛ apɔ yi kama yɛ azɛri wo gbangba efe fi efe fi nu na awɛ efe fi dɔbaara ŋu tulu kpɛbɛ lele yɛ nana yɛ gaŋ dzina. ama yɛ soso yi ase du.

كل ابن آدم قطاع وخير القطاعين التواب ba ta kuskuren ciwo mamman ya ja sai ne ne na ganka nan ga ku mai da mutum babu ji kaku a ga wanda ke kan wakana wata yi zai kuka da ba kurkun ba to a ya ji ala alamar addini ma ke wuce wuce su ba bai ci wazin gobal wazin ba kowa gaba waye wani za a suna tuki mu jalo a shi wasuwa eh daga wasuwa man da kin babu na wajen hajjale ne iri ra'ayin shigu layaji makarantu yo ega saba man doro da jika tuma ega saba man doro da yada wata tama ega saman doro ni ma shemi shemi wallahi mun ba ko tin boyina e ki makarantu ya ji wala e boyi ni ya e ye gba na ti la chi man ni le ma ayo suzu ye a ja da la ni ya ya ba ya man ne ji ani ka ma ji le ne ci ma ne tu to man dabo uddan ba yana ga dana a cikin ya kwani wana abai mai zara yi wani ba da uwa to ga taban da taban da ma su ga makini makire ni yo mistake mistake mistake الذين يستمعون القول fayattabi'una ahsan ake ga nawa na ya amma na gagge na da su ga kai e ba su bi wani bani saman ma ilo ake na ji gaskiya na na dile ta na ya doro ji doro ma ji kuskure ẹ̀rọ tó mọ̀ bẹ́ẹ̀ lè ẹgbẹ̀rẹ́ bá wọn bá jẹ ẹ̀rọ ẹ̀wọ̀n tó bá jẹ àrùn sábà ní ma mẹ́kìrí ní ìzára yìí ọdẹ mẹ́kìrí ogun ṣẹ̀tàn lọ ṣẹ̀tàn náà wọ̀ jìyàn nínú dènà ọ̀tọ́ náà wọ̀ ẹ̀gbẹ̀rẹ́ ṣẹ̀tàn yà wọ̀ jìyàn ní so that gbóòrò ga wọ ìgbẹ́ mẹ́yìn yẹn náà sọ kọ́tọ́ wọ̀ jí náà wọ́ àjà mọ́ lóko dìlí tiwọ̀ yìí sọ kọ́ àdìlí tiwọ̀ yà ẹgbẹ́ ní àtọ́ mọ́ṣin ìdí parẹ́

kanda ci ma fe ba albarka ya wai ya tuna wai na ji albarka wa da fe lafiya ilejina a yawo a kwawo e e, e, a ji yanzu a yanzu ife a owa ne su ko gaba ba su a kuna duk kwan kwasu a ci a ci wuna ne ya tuzu ya kiti ga agwon shi ba na kwan kwasu ga wunwa dai a shan da ya wuri wa mai ba albarka da yi malaka ya nan ya so ko ya ci ya fi amfani a ya fi amfani lewa ne ya kwan dole wallahi na gina bayan lakazin daga ya gaci da yi yore a shan wallahi ya wuce da bayan sai ba ba ba ban ce da shi na koyi kiki foga ke na shi ma ya labe na kai ga da yawan da yi wa ya wa ga dan wa dan ba ya gidin ya wuce yake amma shi na yana so ila lo ya le ro wa ti para ko so ko àwọn wa so ko àwọn wa ko lo fún wa na aji ga mo yin lawo buku ti so ko àwọn wa ya se de ba lo fún ibo àwọn wa e ma ti ga bu ko ti o mo lo fún ibo àwọn wa ya ta ko ti ko ti o ma cha ibo òkọ́ máa wọn bọ́lẹ́ ọjọ́ sọ̀kọ́ àjọ ayé máa ṣe lóṣe wọn yẹ sọ̀kọ́ àwọn wọn náà tó àyíké dáfà níta àti wọn àpò ṣẹ́fẹ̀ sí ẹwọ́ ilé ní ìpé sọ̀kọ́ wọn ọkùn wọn àmà tẹ́ta ń wá yé so ìdí ìdí problem chikin babu ya ga fi oṣù ya ga fi owó da ya ga tó gẹ̀ẹ́sì àyíká wáyé wọ́n tán kúkú wọ́n yà wọ́n yó bí ẹnu wà jìnà sọkọ́rọ̀ owó alhakimu alhali sọkọ́rọ̀ ne za ta caji dacin su kwala dole a ne za kuskuren su kofa da yi amma da zanen gito kuna bayani da bai wọ́n jí ẹ̀bọn ṣìlẹ̀ yìí tó pọ̀ nìjí nìjí náà lè rí jà àmá nìjí ìjọ alẹ́ wá rí kàwọn jí wọn àtẹ́ni à ẹ̀tànà wọ́n ni no problem ló bá àjí nínú àmá jẹ́ ìlànà nìjí tó pọ̀ náà bàyá ní sáfíò